أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الصلاة والسلام على رسول الله إخوة اليمين السلام عليكم ورحمة الله تعالى وبركاته السلام ورحمة الله وبركاته Adá ọpẹ́ tó pọ̀ fún Ọlọ́run, ọba alágbára ọba nǹkan ṣoṣo bákan náà ni àtọrọ àlékún ìkẹ́ àti ìgbè fún àdáwìwà Muhammad sallallahu alaihi wasallam ìkẹ́ àti ìgbè ọlọ́run kó máa bá ànábì àwọn aráalé rẹ̀ àwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo àwọn tó bá ń tẹ̀lé ìlànà wọn títí di ọjọ́ ìgbéǹde àkèyámà ní ìtẹ̀síwájú lórí àwọn àlàyé eléyìí tí a máa ń ṣe fúnra wa gbogbo ilé ọjọ́ Jímọ̀ ní mọ́sálásí wa ní àlùbáṣọ̀ ní mọ́sálà abẹ́lọ̀ kọ́lọ̀ ní owó fẹ́ni tó ń sọ àtàwọn tí a ń gbọ́ ó máa ń ṣe ogun fún wa tó bá dijọ́ mi nà kẹ́yàmù. náà tíra mi náà bìlì mọ́mìn tí a máa ń ṣàlàyé orí ẹ̀ náà ni a sì wà. àlàyé tí àáfàá ń ṣe lọ fún wa òun náà ni nìyẹn ájúlì mọ́mìn fi àwọn mọ̀mìn ni àwọn olùgbàgbọ́ òdodo àwọn ẹni ojú tí wọ́n máa ń tẹ̀lé níbi gbígbé àwọn nǹkan tó jẹ́ èèwọ̀ gbígbé jùlẹ̀ àwọn èèwọ̀ yìí à ń kà wọ́n ní kọ̀ọ̀kan ní kọ̀ọ̀kan ní ìjẹjọ́ àti dúró lórí àlìmọ́mù lọ́gọ́ṣí lèrò ìyáàtì ọ̀gọ́ọ̀lì màlìjàbá ẹni tó jẹ́ adarí olórí tí ń ṣòjòrò tí ń ṣèrú tí ń ṣàbòsí tó ń ṣe iná ń fi ipá oúnjẹ àwọn èèyàn rẹ̀ pa á ti parí gbogbo àwọn ẹ̀rí táwọn àáfàá sọ lórí ẹ̀ ibi ọtí mímu òun la wá dé ibẹ̀ láti dúró níjẹ̀jọ́ nípa báwọn ẹni ọlọ́run bí wọ́n ṣe máa ń gbé ọtí jùlẹ̀ tí wọ́n ń mutí ẹ̀yìn kódà àáfàá ní kódà wà ní ìlànà ìyọ̀sọ̀ kódà kọjá pọ́tì gan èèyàn ọmọ orí ìlànà bẹ́ẹ̀ kọpa náà tó láwọn ọtí kan bẹ tọ́já sí wípé kí ni o tọ́já sí wípé àwọn ọtí kan bẹ tọ́já sí wípé hmm? ẹlòmíì lè rò pé àkókò ti mu ọtí ọtí ọ̀pá òun mọ́ sẹ́ẹ̀fẹ́ àwọn kan lè mu túdà tọ́já sí wọ́n tí ò ní ṣe kí ni o kò ní pa wọ́n mọ́ kí rẹ́ni ọjà rò pé ìṣèwọ́n ní tó máa ń pààyàn ni ìta bá ti mọ̀ wípé tá a bá mu púpọ̀ rẹ̀ yọ pààyàn kódé tó kéré rẹ̀ bánàbí sallallahu alaihi ṣe sọ haramu ni mùsùlùmí gbọ́dọ̀ jìnnà sí gbogbo ilé gbogbo àwọn ọmọ ẹ̀yọ́ ọtí náà tẹ́ lórí àwọn gbó àwọn nǹkan ìmí tí wọ́n fẹ̀ sí mú ètè yìí ó mú látẹnu gbogbo àwọn nǹkan yìí náà tí ó ti jẹ́ kéèyàn máa wà intoxicated tí ẹgbẹ́ yẹn máa ṣe bí amutí bí ọ̀mùtí téèyàn máa ń ríra káàkiri téèyàn ò ní mọ nǹkan tí ó ń ṣe mọ́ àáfàá la gbọ́dọ̀ ṣọ́ra fún gbogbo àwọn eléyìí adẹ̀mú ẹ̀rí wá láti lọ Suratul Baqara aya two nineteen amẹ́rìíwá náà Suratul Nisa àti Suratul Maida níjẹjọ náà ṣàlàyé pé ọtí gangan ìlọ́po mẹ́ta lọ́lọ́run fi sọ di haram torí àwọn àfa àkàtà ìsàn bẹ̀lẹ̀ ni wọn wọ́n máa ń lo àwọn àyà àkàtọ́lọ̀ ti kọ́ sọ kọjá tó sì jà sí pọ́lọ̀ ti pa àwọn àyà yẹn irú ẹ̀ ní àyà Suratul Baqara tọ́lọ̀ ni wọ́n wà bí wà nábì sallallahu àti tẹ́tẹ́ wa pé ẹ̀ṣẹ̀ tó tóbi ifmọ̀ kẹ̀bi a ẹ̀ṣẹ̀ ńlá ní bẹ́ẹ̀ bí ọtí o àti tẹ́tẹ́ ṣùgbọ́n wàmọ̀ náà fẹ̀ báwọn àǹfààní kan náà lè wà bẹ́ẹ̀ báwọn tí wọ́n mú ànábì sallallahu alaihi wasallam ó dẹ̀ ti jẹ́ káwọn nǹkan kan wa nípa pé kódà ń tó pé pípọ̀ rẹ̀ yóò máa jẹ́ èèyàn máa ń ríra nínú ọtí èyí tó kéré ẹ̀ náà haram ọlọ́run nípa àlọ́ pé ẹ gbọ́dọ̀ sọ márùn-ún látẹ́kọ̀rọ̀ sọ láta wà á ń tó náà ti mu títẹ̀ ń ríra ẹ gbọ́dọ̀ nípìnlẹ̀ yẹn ọlọ́run tí ìsọdí àràmù kan pọ́n bélé àwọn sàbí wa kú sí méjì àwọn kan rí sí pé ọlọ́run ti parẹ́ tán àwọn kan rí sí wípé ọlọ́run tí ì parẹ́ pé ọlọ́run kẹ́ni pé táwọn bá fẹ́ kírun káwọn ọmọ mu ti ni ṣùgbọ́n àwọn sàbí bí wọ́n lọ ọmọ kàtọ́ ọlọ́run bá ní yọ́nú sí wọn àwọn níwò ọlọ́run náà wá sọ kalẹ̀ nípa ọ̀rọ̀ tí bàyá náà ṣàfihàn àlàyé kan tí ó kún kẹ́kẹ́ tó já sí wípé yóò lè jẹ́ ká mọ kí ni stand Islam lórí ọtí ọlọ́run wá padà sọ ọtí di èèwọ̀ haramu bàtàtà nínú Suratul Maida Quran chapter five verse ninety ọlọ́run ní ẹ̀rí ọtí gangan fún rẹ tẹ́tẹ́ ajé ọfà pín nǹkan gbogbo orú àwọn àṣesí ọlọ́run lẹ́gbẹ̀ẹ́ rán èèwọ̀ ni nínú ṣéèṣù ni tó bá rí bẹ́ẹ̀ fàjìtẹ̀lẹ̀ gbogbo ẹ̀yà àjìnà sí wà náàyù ọlọ́run sì kọ ọ̀gá fún ìyàbá kí ni tí wọ́n máa fàádà àtàríb ní tó ń túmọ̀ sí ni pé èèwọ̀ nígbà tá àti rí kankan tí ó sọ ní pé kì í ṣe èèwọ̀ àṣé èèwọ̀ òun ni ká mutí ká ta tẹ́tẹ́ àtàwọn ọmọ ìyá wọn hadith tá a ti wá dúró jẹjọ òun ni hadith eléyìí tí mamu Abu Dawud àti Tirmidhi tí wọ́n gbà wá mo dẹ̀ ládìísì lálàyé lórí pé òní láwàá ṣe àlàyé ẹ̀ bẹ̀rẹ̀ abẹ̀ ti bẹ̀rẹ̀ lónìí yìí dẹ̀ láyé tààlà nínú àdífì yìí anábì sallallahu alaihi wasallam ó ní mọ̀ ń ṣẹ́rì ìbàlùkọ́ bọ̀rọ̀ ẹ̀rẹ́ ní tá a bá gbá kó mutí mo dẹ̀ ti sọ́nà ẹ̀ mọ̀jà ṣe mistake o àwọn àlàyé tá à ń ṣe èmi kọ́ ni wọ́n ní kí n díyàjọ lọ́tí o kèé dẹ̀ sì wọ ìjọba jẹ́mọ́ ìjọba ní tí wọ́n ti ń lo ṣẹ̀ríà àti ìwọ́n tó ẹ̀kọ́ ọba wà ní nàìjíríà tó ti lo ṣẹ̀ríà do not take law into your hands ọba rẹ nìkan tó mutí lọ́ba bọ́ wọn ẹ bá ń jáde ọba lẹ́yìn máa fún lẹ́gbàá ọba bóyá ń dùn ní àbá òfin nàìjíríà kódà iléeṣẹ́ nàìjíríà tún láìsẹ̀nsì àwọn iléeṣẹ́ ọtí nínú owó tí wọ́n ní lára ọtí wọ́n fẹ́ẹ̀ mọ́ ẹ̀rọ last year tó lọ bí economic recession rìpọ́ọ̀tì padà gbé jáde iye ègbò ọtí tí wọ́n mu ní nàìjíríà owó ọtí táwọn èèyàn mú nàìjíríà ó ju owó bọ́jẹ̀tì nàìjíríà gan lọ trillion of naira lọ́tí táwọn ọlọ́dún jẹ́mọ̀ kò rújú sẹ́ẹ̀rí ẹ jẹ́ ká kọ́ ṣe báyìí ilẹ̀ haúsá wọn èmù tí pọ̀ bẹ̀ ṣẹgẹ́ẹ̀tì ní ìsìn ilẹ̀ haúsá wọn èmù tí pọ̀ so tán bá ń rìkọ́ọ̀dù ibi tán ti mú tí minus ilẹ̀ haúsá wọ́n mú bẹ̀ náà àwọn tó ń gẹ̀ àtàwọn ọmọ Ìgbò àtàwọn Yorùbá wa kọ̀ọ̀kan náà àtàwọn tó bá jẹ́ wọn ti jẹ́ bí ọ̀daràn máa ilẹ̀ haúsá ṣùgbọ́n ẹ̀kọ́ wá ti south west wá ń bì ẹja wọn láti south west afa àwọn èèyàn mú palabọ́ọ̀tì ṣebí mọ́ aláìsíjó oníhun àdúgbò mùsùlùmí làwà yìí gbogbo eré àwà yìí mùsùlùmí mọ́sálà lọ́ọ̀dí ọ̀sán mùsùlùmí muslim dominated area níbí kọ̀dẹ̀ rújú everywhere mọ́sálásí bó ṣe láwọn ẹlẹ́yà lọ́mọ̀rá àwọn tó lò jáàbù lọ́mọ̀rá àwọn àfà lọ́mọ̀rí ilé ike ó ilẹ̀ bá àfà mi lè mọ́ jáàbù àti palangba káàkiri <laughs> mùsùlùmí lọ́wọ́ muslim area junction muslim nìkan mọ́ kàńkè òní ilé ọtí méje lọ́wọ́ ilé ọtí ní méje ẹ wá mọ trace muslim bọ̀ mo tọ́ mọ trace ewé náà jẹ́ òní ìtẹ́kàn junction ní alájàgbé ìtẹ́kàn tẹ́ bá ti rìn sísàlẹ̀ díẹ̀ ìtẹ́kàn kẹ́ tó débi ajíbọ́lá níbi apá lẹ́fìtì ìfẹ̀mọ́ dákọ̀ mọ́tò máa bá wọn polówó ìtẹ́ẹ̀tàn kàn tẹ́ bá ti kọjá wájú díẹ̀ ìtẹ́ẹ̀kàn láfítà mọ́sálà ń bì nítòsí àlùbásọ́fìtà ní sọ̀rọ̀ ìtẹ́ẹ̀tàn kàn láfítà bọ́dà ń bì ẹ máa sí wọn lọ bá wọn tẹ́ bá ti dáwọn ilé ọtí ibi ilé epo tẹ̀gbẹ́ mùsùlùmí ẹ̀mí tó wà ń bẹ́ẹ̀ tí wọ́n tẹ́ pé wẹ́ẹ̀ lọ́gà náà tẹ́ bá débẹ̀ lálẹ́ àfà ọlọ́lọ́mọ yìí ìgò bí àti tilẹ̀ ń bẹ̀ wọn ẹlòmíì ó tọ́ra fún yàn ni obìnrin míì kẹtọ́ jẹ́ pá sẹ́wó ni táwọn ọkọ̀ áhùnsìn náà gbé wọn lọ ọbẹ̀ wọn ó tọrọ tí fún wọn ẹ ra àwọn ìyá àwọn ìyá onígúdà tẹ́ pé gbogbo gẹ wọn ó ti yọ bí wèrè àwọn ìyá àkèpé fúbà tán ti ya wèrè gidi àwọn aṣẹ́wó tẹ́ pé míì gan bóyá ó ti pọkọ rẹ̀ jẹ́ báwọn ẹ̀rì tí wọ́n mọ̀ yọ ọtí gẹ̀ afá south west àwọn èèyàn mutí àwọn èèyàn wá mutí south west kí ló dé àwọn èèyàn mú tí south west ẹ lọ south south south east nígbà tó fi lọ sàwọn lectures kan nílẹ̀ Igbo through mcan ah àfà ìkánú àwọn lectures mo lọ ṣe nílẹ̀ Igbo òru ní bọ́ọ̀sì tó gbé wa lọ́jà wa sí motor park wọn ọmọ rò báwọn eléyìí ṣé wọn ayé wọn ti tàdá ó ti ta fáwọn eléyìí ni àbólórí ibú làwọn eléyìí ni ọtí ní káwá everywhere ọtí wọn àwọn mú tí wọ́n aago kan aago méjì aago ni mọ̀ yọ nǹkan gẹ̀ lọ àwọn tó mú wọn ti wá ń bì lọ Adu lè rọmọ Ìgbò tí ti ẹ bá wà yìí tí èèyàn fi tilẹ̀ yóò jẹ́ ká mọ̀ wípé ń ní ọ̀dà fi lórílẹ̀‐èdè Nàìjíríà àbí tí Islam kọ bẹ̀rẹ̀ àwọn kan àwọn àwọn wọ́n ní ìbẹ̀rẹ̀ ìsìláàmù gangan òun lànàbí àsàlà ìlọ́sọ àdífì ó ní mọ̀ ń ṣẹ́rì balẹ̀ ọmọrọ̀ fàjìlìdúhù ẹni tó ẹ bá rí tó mu tí ànàbí ni ẹ fún lẹ́gba ṣe ìbá ànàbí ọ̀dà akọ yẹ ẹgbà ń bì ẹ lẹ́gba fa iná àádà lẹ́yìn ìgbà tí kọ́ dọ́là kọ̀ọ̀kan ó tún rọ ọmọ tí ànàbí ni ẹ tún lù ẹgbà mélòó láàmú mọ̀ ń bọ̀ wà bẹ́ẹ̀ ṣáàjà máa bá lọ ṣe ẹ̀kọ́ ti dẹ̀mí olùbáwọn tó mú tí bá ní ìsìn ó dẹ̀ méjì náà anábì sallallahu alaihi wasallam ó ní fa ń ṣẹ̀rí bà á ẹlùyàn lákọ̀ọ́kọ́ ẹ tó lù lẹ́ẹ̀kejì ní àwọn aláìwọ̀n olè mọ́jọ rẹ̀ ga jíǹsì gẹ̀ẹ́ni òun ara máa ń mu tinú ọ̀rà pẹlẹbẹ fọ́ọ̀tì náírà péré náà ni ó chíìpù gan tóun bá ti mojú òun àmọ́ ta yẹ́rìyẹ́rì òun wà orí òun ọmọ wa ṣiṣẹ́ kíṣẹ́ anabi lẹ́mbà tó wá mú lẹ́ẹ̀kẹta sallallahu alaihi wa sallam anabi ní fájìlì dúró ẹ̀wọ́ lẹ́gbà fàǹṣẹ̀ríbà rọ́bíà ẹ tó wá lẹ́ẹ̀kẹta ó tó anabi ní fákútù lù wẹ́ pa ẹ ṣe kí ni <laughs> ṣé ẹ̀kọ́ tẹ́lẹ̀ bá wọ àdìsẹ́ yóò láti ṣe kí ni o àdìsẹ́ eléyìí lè díẹ̀ o ẹ̀yẹ bẹ́ẹ̀ pàdísì la bá ń lò Nàìjíríà jẹ́mọ́ èèyàn tá a máa pa lọ́dún nàìjíríà wọn ò pé wọn wọn ò sọ one million tá a máa pa lọ́dún ọdún ẹlòmíì ní ìsìn àlẹ́bí ní wájú lẹ́ẹ̀kejì ẹ̀kẹta ẹ̀kẹrin kílẹ̀ kan àwọn kan bẹ dájú dé jáde àwọn bíi kíní kan cool sport kíní kan satanic joint ẹlòmíì tí ọba tí yọ̀ nǹkan gẹ̀ kò tí àbí kó débẹ̀ kó mutí ṣé ọ̀rọ̀ pé nìyí sè ẹni tó wá mutí lọ́sẹ̀ yìí ẹlù ó ní ẹwù aláì wọ́n yá lùyàn pa ní à aláì ó tó mú lẹ́ẹ̀kejì sallallahu alaihi wasallam ó tó mú lẹ́ẹ̀kẹta ẹ̀kẹ́ ẹ má lù wọ́n eléyìí ò lè ṣe kíni o ṣe ìbádìísì tá a bá ẹ̀kíní bẹ ẹ̀kejì bẹ ẹlẹ́ẹ̀kẹta ní kíní o ṣe ẹ̀pẹ̀lẹ́ ẹ̀kẹrin wá tún lélẹ́yìn ẹni tó mutí lákọ̀ọ́kọ́ tẹ́ ẹ fún lẹ́gbàá pé mọ́ mutí mọ́ owó lóun ti bọ́ iṣẹ́ èṣù ó tó mú lẹ́ẹ̀kejì ẹ tó nà ó tó mú lẹ́ẹ̀kẹta ó ní ẹ̀ pa sáwà máa pọ̀ bá ti mutí lẹ́ẹ̀kíní ẹ̀kejì ẹ̀kẹta ẹ̀kẹrin ìlàáfù tọ̀wé bí lọ́lọ́rọ́ ìyapa ẹnu àlàyé tó pọ̀ níbẹ̀ láàrin àwọn onímọ̀ lọ́lọ́ nínú àwọn onímọ̀ wọ́n ní hadithi yìí nígbà tí islam kọ́ bẹ̀rẹ̀ ìjàmbá ẹ̀gbọ́n mi yìí o nígbà tí sẹ́yìn páwọn òfin kan bẹ tọ́lọ́ ń padà tún túbóòtú rẹ̀ irú ẹ̀ ni pé ń bà fíbìdí àti islam obìnrin tó bá ṣe sìnà ẹ mọ tá máa ṣe fún wọn wọn ó tì wọ́n mọ́lé àtàyàtà wa fà ó nà lè mọ àwọn yẹ jẹ́ aláàlọ́wò làwọn náà sẹ̀bí ìlà afá lé fi kú ni ọlọ́wọ́n á ní tó àwọn yẹ jẹ́ aláàlọ́wò làwọn tàbí bọ́ padà tó wo ọ̀nà míì tó bá rọrùn kọ́lọ́wọ́n padà sínà fún wọn kọ́lọ́wọ́n dẹ ìdájọ́ ìfún wọn ṣé tá a bá wá tó ṣẹ̀gbẹ́ tó bá rírú ẹ̀rí yẹn yóò ní pé tọ́lọ̀ gan sọ nìyẹn kódà Kùránì gan tó nìyẹn wàlá ayatu mansuha ọlọ́run ti pa àyà yẹn rẹ ní hukuman láti láwà tánuwà ajírọ́ tá a bá sì ń kà á máa gba ajírù tìláwà ládàá pé àǹkà Kùránì á máa gbà tó ráwọn kan bẹ nínú àwọn tí kéwòye wọ́n ní òsì tí ń jẹ́ abrogation nínú Kùránì pé ẹ̀ka sọ pé èyí nìkan gbẹ pàápàá ó kọ́mọ̀ láàrin àwọn lẹ́tọ́rà tó ń ṣe Arabic Islamic Studies wọ́n pọ̀ láwọn universities tó já sí pé àìmọye kan náà máa ta á kò adé sọ fún wa pé ṣèwé eré ṣe yí ni è Islamic studies rò pé èèbó ọlọ́run fi kọ Kùránì àti súnà ibò àwọn míì tẹ́lẹ̀ lọ́wọ́ àwọn ọlọ́run díẹ̀ díẹ̀ lọ́gbọ́ àwọn gan tọ́tọ́ náà dáhùn sáà kátírà súnà nǹkan tó tiẹ̀ máa ta á kò ní Islamic studies Nàìjíríà pọ̀ wọ́n ta kúrọ́ jímù pé ẹ bá ti níyàwó nílé àbótiwọlé ọkọ̀ tíṣẹ̀rí àníkànlẹ̀ ló kópa wọ́n ní òsì tọ́jọ́ wọ́n àwọn máwọn àlàyé dèdèrè kan wá tí òye wọn ni ló jẹ́ akọ àwọn àtìkù kan lórí ẹ̀gbá àwọn University of Ìlọrin jọ́sí kódà àkọ̀wé kan lórí àtìráyé parí ẹ̀ wọ́n máa takò ìmí ni wọ́n ní pé eh, èwe ni abrogation èwe ni the concept of abrogation and abrogated pé ẹsẹ̀ pé kùránì ẹ̀ṣúná lè pa kùránì àwọn kájà ẹ̀ṣúná ò lè pa kùránì rẹ̀ àwọn àáfàá àti mọ̀ iye tí ọ̀dàrú mọ́ lọ́wọ́ pẹ̀lẹ́rìí kùránì àti súnà tí wọ́n ṣàlàyé tó ọlọ́run fi èbó sọ ọkùnrin islam kalẹ̀ wọ́n ti ṣàlàyé lọ́rùn tí alárúbáwá tẹ́lọ́wọ́ báyé ní ẹ̀pà àwọn àfáà àti kéwúyé a máa takò tọ́lọ̀ àtànábì sọ èèyàn kẹ̀kàn nínú ọyọ ni àwọn míì máa fẹ́ sọ kékeré kan fẹ́ sọ kékeré kan mọ̀ sókà wọ́n ti parẹ́ kí lọ parẹ́ àfà ọlọ́kọ́ òṣùlù fíkì láti kọ́ òṣùlù fíkì gbogbo eléyìí ni wọ́n ti wa ibùsẹ̀ fánáwì ní iṣẹ́ secondary school wọ́n kéèyàn tó wọ yunifásitì gan ni ó tún àgbòrò kaba ìbẹ́nu islam alimoyim àwọn onímọ̀ ń sìn wọ́n ní islam ni ọlọ́run padà ṣèdẹ̀kùn látòrí àrùn ànábì sallallahu alaihi wasallam torí pé ká bá sọ pé níyì ni ká máa lò lọ àáfà èèyàn tí ó kó ṣe nínú àwọn ni tí mo tí mo tí ẹmutílẹ̀ kọkọ ẹmutílẹ̀ kejì ẹmutílẹ̀ kẹta wọ́n láàmà lò ó nínú àwọn tó láàmà lò ó ọ̀rọ̀ wọn pín sí méjì àwọn tó láàmà lò ó sápáná àwọn tó ní pé rárá àlàáráyí lọ́kọ́ọ̀dì àlàáráyí àlọ́kọ́ọ̀dì wọ́n lẹ́ni tó bá jẹ́ adájọ́ nínú ìlú òun ni ó rò pé ah, àwọn èèyàn wa ò fẹ́ gbọ́ràn ibi tí wọ́n bá ọ̀rọ̀ ti dé yìí ah, ah. ó yẹ ká máa pẹ́ bá ti mo ti stop several times ni nígbà bá pàdé ẹ̀ lẹ́rìí pé wọ́n jà wọ́n kò sí tó fẹ́ kú ẹ̀ẹ́dì tẹ́ ẹ bá wò ọ̀rọ̀ pankẹ́rẹ́ gan ọ̀rọ̀ méjì lọ wáyé lórí ẹ̀ ẹ̀ ń bá mu tí ìyàwó ní ọ̀jẹ̀ àáfún ní pankẹ́rẹ́ fọ́ọ̀tì lójú ayé ànábì Muhammad sallallahu alaihi wasallam àwọn tó bá mu tí ẹgbàá fọ́ọ̀tì náà máa fún wọn ṣùgbọ́n bó dayé Umar ibn Khattab radiyallahu ta'ala anhu Umaru rí báwọn èèyàn ya tọ́ọ̀gì sí wọn àfẹ́ gbọ́tọ̀ ọlọ́run ọba mọ́ ọba ní ẹ̀rọ tó ṣẹlẹ̀ ẹgbà fọ́ọ̀tì ò ṣe kí ni ọ̀ràn wọn mọ́ ẹ bá ní sọ times two so tiye wọ́n bá sọ di ẹgbà eighty ilé òfin jásí pé ìdájọ́ ọtí ọ̀rọ̀ méjì ló wà lórí ẹ̀ méjèèjì ló dẹ̀ lálàáfíà ẹni tó bá mutí a lè fún lẹ́gbàá fọ́ọ̀tì a sì lè fún lẹ́gbàá kíni adájọ́ ní òrògbé rẹ̀ wọ́n rà ló ti wáyé sájà máa fọ́n lẹ́gbàá fọ́ọ̀tì tó bá ní fọ́ọ̀tì ó lọ bánà bí àṣà làwọn ṣe tó bá ní ètì àlékún bí súnnàtì wà súnnàtì lè khulafa ar-rashidin al-mahdiyina min ba'di addu alayha bin nawajib ó tún lo súnà ànábì náà nítorí súnà khulafa ar-rashidin ọ̀kan náà wọn ní àfa àwọn arúgbó so ẹ̀ẹ́dẹ́gbẹ́ta ẹ bá wò wọ́n lọ sẹ̀gbà di eighty àwọn kan ẹ bá dín náà ah, àwọn wọn pa wọ́n tá a bá wò island èyí tó nílẹ̀ bí wọn ti torí pé mo sọ abdullahi kan fún wa ń rántí ta gbogbo ògbà tọ́wọ́ pé wọ́n mú wa tí kan pé làánà kàlọ́ fún kò ní dáa fún ọ làánà gan tó kò ní dáa fún ọ lọ pé o fẹ́ ayérayé ni o fẹ́ kọ́ lọ́wọ́ bínú sí ọ ni o fẹ́ kí ègún ọlọ́wọ́ wà lórí ẹni tàbí gbogbo àìmọye ọ̀pọ̀lọpọ̀ máa ń mú ọ kó ti orí ẹ yìí ni máa lọ ni pé ẹ má pọ̀ èṣù lọ́wọ́ fọmọ ìyá yín torí ẹni tí kí ló ànábì ni èpè tó ń sẹ́ fún yẹn ó tún lè jẹ́ kẹ́mi rè ó ṣe kéde o kò lè sí i kò da ẹ wọ́n sì pè fún ànábì wàá bá a sọ̀rọ̀ sàbí tà ń sọ yìí wọ́n ló nífẹ̀ẹ́ ànábì pọ̀ tó bá rí nǹkan kan tó da ọ̀dọ̀ ni ní ọ̀tá rí ẹ̀sìn ṣùgbọ́n kò lè má mutí wọ́n ní kinní kan lọ́ba àjà òjẹ́ apá rẹ̀ ṣe kí ni ó kò nìkan lọ ọtí náà ni ló fi dájú pé kọ́lọ̀ ńkọ́ là wá níbi àwọn ìgbàmú èṣù èṣù máa ń gbàwọn èèyàn lórí ẹlòmíì sí náà léṣù ó fi gbàmú ọmọ báwọn òbí sọ káàkiri ẹlòmíì ọtí ẹlòmíì ijó hmm, ẹlòmíì ó lè jẹ tẹ́tẹ́ kọ́ máa ta lóto èèyàn gbọ́dọ̀ ṣọ́ra níbi àwọn ìgbàmú èṣù yìí èèyàn gbọ́dọ̀ ṣe kí èèyàn gbọ́dọ̀ ṣọ́ra ìwọ tó bá rí pé ṣùgbẹ́ nìkan náà mú mọ́ ṣe pé kan lọ́wọ́ lórí pé tó ń ṣe èṣù ti gbọ́ wà láì tó ń ṣe yóò dá kéde pé kò ní dáa fún ó ṣòfò fún pọ̀ta ànábì ni ẹ mọ̀ sí fún tá a bá wo sàádé yìí kí ni tẹ́ni yẹn sọ kí ló ní tẹ́ pọ́pọ̀lọpọ̀ ọ̀gbà ni máa ń mú wọ́n wá kò sọ pé ànábì ò ní ọyọ ẹ dáadẹ ọ̀pọ̀lọpọ̀ ọ̀gbà ọyọ ẹ jẹ́ apá ànábì ò pa so ìyẹn jẹ́ kó yà pé àsáwọn sàádé kan bẹ sàádé kan náà mi tẹ́ kó mu tí for several times ànábì ọ̀dẹ̀ ṣe kí ni fopá so onípìlẹ̀ Islam òun nìyẹn àtẹgbá àti pípa ọlọ́mọdé àwọ̀tọ́ sí kankan bẹ́ẹ̀ mọ́sàwálẹ̀ tí ó mọ̀ mú ti nínú rìwáyà àdíìsì mi tààfà wà bílẹ̀ ọmọ amúlù tán wà látọ̀dọ̀ anábì sallallahu alaihi wasallam nínú rìwáyà yẹn wọ́n ní maamu ahmad àti bayaki àwọn ẹnàgbà wá nínú sunanu lè kó búrọ́ kí ni tó wà níbẹ̀ anábì sallam ó ní man taraka salata ẹ̀rẹ́ ń tọ́ bá lọ gbèrò kan jù sílẹ̀ sukran marratan wahida látara pé ọtí ń pa ohun ríra ẹ̀ẹ̀kan péré náà ni òkírun o jama ọlọ́mọ ṣe alọ́tí ṣe aláwọ̀ ọlọ́tí àìmọye ìgbà ní òní kírun tó dá bá ti mú tí o ẹwọ fáànì bí ṣe ń fẹ́ yìí ó lè mọ́jú bí ipa lọ́wọ́ ó lè máa fọwọ́ dá wà kẹ́lẹ́ ìlú àbí ló ń ṣe ẹgbẹ́ ọ̀nà sọ́ra ìwọ́kí ó lè fẹ́ sí mi lójú òdòdó òun fẹ́ sí bàbá lójú máa fọwọ́ bẹ́ẹ̀ dànù òun bí ń sọ̀rọ̀ èso ara ẹ̀ ń sọ̀rọ̀ ó ti mu tí ọtí ti kó bá ó lè ó lè sọ fún ìyàwó ẹ̀gbẹ́ wà lẹ́ẹ̀dọ́ wá gbọ́n mi wò máa paná lójú ẹ̀ máa dẹ́mu lójú ẹ̀ ń sà àbí kí ló ń ṣeré gan-an náà èsù tó ti mu èsù ọtí yẹn ń tì ọwọ́ agbèrò jùlẹ̀ ẹlòmíì lè mutí gan tí ó sùn lọ ẹ̀rọ ọlọ́tí àgbàlagbà yóò tó máa tọ̀ ara yóò máa tọ̀ lé níbi tó ṣe kí ni o níbi tó sùn sí. àdébẹ̀sàlẹ̀ tó bá ṣe bẹ́ẹ̀ fàkànnàmà kánátìláwù dúníyà wàmà àlẹ́ a fàṣàlábà ha ànábì ló dàbí ẹ̀ tó jásí pé ó ní gbogbo ohun tí ń bẹ nílé ayé àti ń táyé kó sínú wọ́n bá wọ́n bá gbà lọ́wọ́ rẹ̀ jama sóyè ní ìsìn wọ́n bá gbà lọ́wọ́ rẹ̀ fàṣùlébà wọ́n gbà kúrò lọ́wọ́ rẹ̀ sẹ́yìn pé látara ọtí tó mu yẹn ó ṣòfò àbí ó ṣòfò ó ṣòfò rìwáyà míì tó ń bẹ gan tí ń bá gbàgbé Imam Ahmad àwọn náà gbà wá ẹni tó bí ilé mutí tó bá kírun wọn à ní gbà wọn fún ogójì ọjọ́ kò sì gbọ́dọ̀ mọ́kì sẹ́yìn kò ṣòfò àbí ó ṣòfò lóòótọ́ nígbà téèyàn bá kírun fún odidi ogójì ọjọ́ tí wọ́n wá gbà lọ́wọ́ tó sì já sí pé the same òru ogójì ọjọ́ lànàbì sallallahu alaihi wasallam nínú hadithi àfáwọn anasọ̀mọ́málì ànábì lẹ́tọ́ bí ilé ń kírun fódìdí ogójì ọjọ́ yúdíríkù fi àtẹ̀kìbírọ́tàlúwúlá tó ń bá aláàgbára alákọ̀ọ́kọ́ níbi ìrun kọ̀ọ̀kan kùtì bá ti làwú bàrọ̀ àta bàrọ̀ àtọ̀ mínà náà wà bàrọ̀ àtọ̀ ọlọ́run nìkan ṣe lẹ́ni tí yọ́ bọ̀ pábọ́sẹ̀ kúrò níbi kó tó jẹ́ mọ̀nà àfíkì kó sì bọ̀ pábọ́sẹ̀ kúrò níbi ẹ̀ tí ọ̀wọ́ náà látara kó kírun fún kẹlẹ ogójì ọjọ́ ogójì ọjọ́ wà ní àfi gbà àwọn ọlọ́tí ó sòfò àbí ó sòfò. wàmọ́ taraka sọ̀láàtà arúgbó àmọ́ráàdì sukran kánà akọni alálọ́yì anyuskiyahu minti natilọ ọbaal anabi sallallahu alaihi wasallam Ọlọ́run lèmi àti yín a ó lẹ́ńtọ́ bẹ́ẹ̀ lẹ́gbẹ̀rún jù ú lẹ̀ four times lẹ́ẹ̀mẹrin látara kó ọtí ń pa ó ń ríra fọ́tí anábì ló ti di ẹ̀tọ́ fọ́lọ̀ ọlọ́run ó fún lómi kan mu omi yẹn náà ń pè ní tíínà tí lọ́kọ̀ọ́bàl sẹ́ẹ̀rí tíínà tí ń jẹ́bẹ̀ ní ẹrọ̀fọ̀ omi ẹrọ̀fọ̀ àwọn sàábé wà rò pé kílà ya Rasulullah ilé òjíṣẹ́ ọlọ́run wà má tíínà tí lọ́kọ̀ọ́bàl èwo tó ní jẹ́ tínátòlè kọ́báàlì anábì lẹ́ẹ̀mọ́ ti ń jẹ́ bẹ́ẹ̀ àsọ́rọ̀tù àlì jahannam àádàná lọ òmìnira a júìsì táwọn ọmọ náà máa mu nǹkan tí ó korò tí ó gbóná tí ó máa rọrùn bú táwọn ọmọ àlìjánà tí wọ́n máa mu nìyẹn ọlọ́run lèmi àti yín bẹ látara ọtí sẹ́ẹ̀rí nǹkan. afáwa jábìrì nínú àdíyìtì táwọn gbà wá wọ́n nípa nàbì ní iná alálọ́ ìhádán lèmọ́ yẹ ṣọ́rọ́bù ní mùsùkì anyes kíyàwó mẹ́tìrínà ti lọ́kọ̀báàlì àáfàá ní nínú àdéhùn nínú ti ọlọ́run ọba àlekè ọlá tó ti sọdi tí ó ṣe fúnra rẹ̀ fẹ́ni tó bá mutí abẹ́ni tó mú nǹkan tó lè jẹ́ kéèyàn máa ṣe bí ọlọ́tí òun ni pé àdéhùn tọ́lọ́hún ṣe fúnrú ẹni bẹ́ẹ̀ ni wípé yóò fún mu nínú tínátùlẹ̀ kọ́báàlì ẹ̀rọ ọ̀fọ̀ tọ́jẹ́ pé òun ni nǹkan mímu táwọn ọmọ náà máa mu nínú jahannam nínú àdíìsì ilé wọ́n wá bà nábi sallallahu alaihi wasallam pé èwo ní jẹ́ tínátùl khabal ó ní arọ́kù ahli náà ó dà àdíìsì méjì bá anábìlẹ̀ ẹ̀mọ́ ti ń jẹ́ bẹ́ẹ̀ ògùn àwọn ọmọ náà ná ògùn sweat ògbó téèyàn bá tíwà téèyàn wá múrùn tó làágùn sẹ́yìn pé ilé ayé gan téèyàn bá ṣe wàhálà tó máa ń fa ògùn òdo sómi gidi lògùn àbídọ̀tì ẹ mọ̀ pé èrí tí ó ti kí pọ̀ tó bá wá fàjọ àáfà ẹ mọ̀ bí ògùn tínú náà sì rè yóò mọ̀ jáde profusely ni ọlọ́mọṣẹ́ alọ́mọ náà ògùn ọmọ jáde tí ọmọ jáde ògùn yẹn ni wọ́n wà gbé mu fáwọn ọlọ́tí gbòòrò tó mú ọjọ́ gúdà náà àbó òrìkó dúdú bíi gúdà sóòrìkó dàbí stout bó o ṣe máa mú láyé olòṣì kó o tó máa mú ògùn já àná mọ̀ yọ ọ̀bà tó máa mú bí ọ̀fẹ́ mú gàwọn mẹ̀lẹ́ káńgbà wọn bá tán san ní òdùrọ̀ lẹ́nu tí gbogbo yín ẹ̀ kábọ̀ yọ sáré mu anábì ní awokọ́lá bó sọ pé ẹ rí nǹkan tí ń jẹ́ bẹ́ẹ̀ òun náà ni tó ọmọ Muslim àwọn hadisi Bukhari àti Muslim anábì ó ní máa ń ṣẹ̀rí balẹ̀ hamra fi dúníyà ẹ̀ẹ́rẹ́ ni tó bá mutí láyé kí ni tí ó wàá ṣẹlẹ̀ sí haroma aokurima afila akira wọn á ṣe léèwọ̀ fún lọ́run nínú sẹ́rí àdífì yìí àwọn àáfàá ní pé ntọ́jà ń sọ ni pé ó ń tọ́ òní wà torí pé nìkan òní wà lìjẹ́ mutí ẹ̀gbọ́n mi yé wọ́n wá ní eléyìí torí pé ó ti mutí láyé kò ní mutí lọ́rùn jùmọ̀ ẹni pé kò ní wà lìjọ́ náà eléyìí ni àdífì tó kàn yín tí àáfàá wa Mustapha Murad Subuhi kọlọ́mbà ní sanwó lẹ́sàn-án rí tí wọ́n mú wá lórí ọ̀rọ̀ ọ̀tí ẹjẹ́ abọ́ síbòmí alikiburu walfahru walhuyala walhujubu wataiwu àáfàá láwọn ẹni ọlọ́run kí ni mìíràjú àwọn ẹni ọlọ́run kí ni ojúmọ́nà àwọn ẹni ọlọ́run fi tẹ́ríkìlì kíbúrì nípa pé wọ́n èé ṣe àwọn wọ́n alikíbúrì ni pé ìjọra ẹni lójú motomoto ọkàn gíga wàlẹ̀ fáhárù fáhárù ni pride pride kéèyàn ọmọ kéèyàn ọmọ kọ́ máa ṣe bí kéèyàn ọmọ ṣe nǹkan ní wàlẹ̀ ojúbù mótómótó ọmọ ìyá kan náà ni wà táìwù kéèyàn kún rẹ̀ ẹ̀yìn kó kún rẹ̀ kọjọ rẹ̀ lójú àfààní ọlọ́run ọba àlékè ọlá ó ń sọ nínú alukur'an ó ń sọ nípa ànábì ànábì wa Musa nínú níbi tí ànábì ọlọ́run tọ́mọ̀ dáa kéèyàn jẹ́ ẹlẹ́mìí ẹni tí ó jọ rẹ̀ anabi musa wa ń ṣàdúà <clears throat> nínú súrọ́tù gọ́ọ̀fì wà kọ́ọ̀là musa inni utu bi rabbi wa rabbikum min kulli mutakabbirin la yu'minu bi yawmil hisabi anabi ọlọ́ni ọlọ́ni anabi musa wa ń tọrọ lẹ́ni tí ń sọ pé wọ́n lọ mo fi ọ wá sọ sọ mi ìwọ ọlọ́run ọba mi. mo fọlọ́run ọba mi àtọlọ́run tiyín mo fi wá sọ minguli mutakabiri kúrò níbi gbogbo àwọn the arrogant the arrogant ones àwọn ẹlẹ́mìí gíga àwọn tó jọra àwọn lójú àwọn wo ni àwọn tó jẹ́ pé láàyò mi òbíyà omi rẹ̀ ìsáàdì àwọn tí wọn ò nígbàgbọ́ sọ́jọ́ ẹ̀san torí pé téèyàn bá nígbàgbọ́ sọ́jọ́ ẹ̀san ni ẹ̀mí rẹ̀ ò ní ga sí tọ́lọ́run nínú bòmí ọlọ́run ọba tó ń sọ nù sọ́rọ́tù nahal aya twenty three innahu la yuhibbul mustakbirin ọlọ́run dájúdájú òun ọlọ́run òun ò nífẹ̀ẹ́ àwọn tí máa ń jọra wọn lójú àwọn ọlọ́kàn gíga àwọn onímọ́tómọ́tó àwọn onígbéraga wàkọ́lá tààlà ọlọ́run ọba tó ń sọ iná lẹ́dí iná yújáde lúnà fi aya ti la ìdẹ́gbọ́ ìrìsùn tọ́ ní atáwù ń fi sódò rẹ̀ ńlá kíkúrọ́ máa ń bèbà lẹ́rí fasta'in billah sẹ́ráyà yìí ó ní tọ́lọ́ fẹ́ fàyọ́ bẹ̀ sẹ́rí mótómótó tó burú jù ìgbéraga tó burú jù ìjọra ẹni lójú tó burú jù òun lèyí tá a ṣe sọ́lọ́run ọlọ́run tó dá wa ká wá sọ pé òfin ọlọ́run lélẹ́yìí lágbájá máa kírun ó lòun ò lè kírun lágbájá mọ̀ mutí mọ́ ó lòun ò mọ̀ mutí lágbájá mọ̀ bu ọ̀ṣọ́ rẹ ó lòun ò mọ̀ sílẹ̀ lágbájá mọ̀ lọ ṣọ́ọ̀ṣì ó lòun ò mọ̀ lọ ṣọ́ọ̀ṣì lágbájá mọ̀ ṣe sìnà mọ́ oníṣìnà lòun ó ṣe kú lágbájá mọ̀ bòbin lọ olómi ìgàn ni mà bọ̀ lọ́wọ́ àbá lágbájá mọ̀ wo blue film ó ní blue film lòun ó wò èyí ò ní ìjọra ẹni lójú ìgbéraga tó burú jù kéèyàn ṣe ìgbéraga sọ́lọ̀ ńlọ́fà tọ́lọ̀ ń ṣe sọ fìdáhùn náà lórí ibú fìdáhùn náà kọ̀fẹ́ ẹ̀sẹ̀ tó kúrú ikú rẹ̀ tó rọ́jọ́ rẹ̀ lójú ó tún sọ ó tún arogéètì ara ẹ̀ délẹ́fù ọlọ níbi tó gbé rẹ̀ gàdé ó tún wá ó tún wá ń lo pronoun bu fọlọ ah olórí ibú fìdáhùn náà wà láì wà má rọ̀ bókàlà àálá olùmọ́ fọlọ ẹ̀ràn kò ní fìdáhùn náà. ọlọ́run wá sọ nínú àyà yìí ní sọ́tò Ghafir àyà fifty ní iná lẹ́dí náà yujadiluna fi ayatillah bighairi sultanina atawu ọ̀rọ̀ àwọn tí wọ́n ń ṣe tán lọ́kìtì gbé tí wọ́n ń jiyàn tí wọ́n ń nípa àwọn àmì ọlọ́run láì ṣe pé ẹ̀rí kan ń bẹ tó wá bá wọn kan àbámọ̀dájú kan àwọn èèyàn yẹn ń fi ẹ mọ̀ wọ́n ní arrogance ló wà lẹ́nu irú wọn ìgbéraga ìkúnra ẹni lójú ìjọra ẹni lójú ló wà lẹ́nu wọn ọlọ́ni máa ń bìbà àlẹ́ rí wọn lè dógòǹgò nǹkan tí wọ́n ń ṣe yẹn fásitẹ̀ ìgbìlà ìwà ànábì ìfọlọ́wà sọ ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ànábì ní láyé dókòrò lìjánà áhàdùn fi kọ́lù mi mi kọ́lù dára mi kéde ànábì ló ń tọ́ òun ìwà lìjánà o ẹni tó já sí pé ń ma bíi atom bíi nǹkan kékeré bí ọmọ náà gún tó kéré bá ń bẹ nínú gbáàyà rẹ̀ nínú ẹ̀mí gíga anábì ní kó ń tọ́ òun ṣe kéde kò wà lí jánnà anábì sallallahu alaihi wasallam ó ní báyìí kan nínú àwọn tó ti kọjá lọ kí ni tó wá ṣẹlẹ̀ nínú aṣọ rẹ̀ tọ́wọ̀ ọwá ń jọ rẹ̀ lójú sẹ́ẹ̀kínú táwọn èèyàn máa ṣe lónìí nìyẹn tí wọ́n á wọṣọ aṣọ tí wọ́n fi yàtọ̀ sẹ́gbẹ́ wọ́n máa wá bùgá káàkiri ìdí kọ̀sáfà lọ́wọ́ bìí lárúbọ̀ ọlọ́run ọba àlekè ọlá bá ní kílẹ̀ gbèmí ọlọ́run jẹ̀lé ògbé wa mi o jama sẹ́ẹ̀rí ẹni tílẹ̀ bá gbé mi àpẹẹrẹ ìbínú ọlọ́run ni ànábì lọ́kùnrin wárè ọ̀nwọlẹ̀ lọ ọ ń wọlé lọ́tí èdíjọ́ ọ̀gbìnrin àlùkìyàmù kò tí ì wọlé tán dìsìn látara pé ọjọ́ rẹ̀ lójú ṣé nígbà mẹ́ta wà náà bá wọṣọ ní máa dùn mí ẹ ti rí sísítà tó máa ń lò jáàbù tó bá wá díjọ́ ọ̀lẹ́ka ìrẹ̀ òun náà wà nílò jáàbù yóò wá aṣọ aṣọ kan bíi bíi wedding wọ́n tó ti ń lò jábẹ́ ní ọlọ́run lábọ̀ òsì wèrè ṣẹ́ sétorí kéèkì orí ibùdó ẹ̀fẹ́ kéèkì tí èmi bá yín dé àlùjẹ́ náà òun náà wà múra bíi bí ẹni tí èso tí èyí àgbẹ̀ òun náà wà rìn yàrá dáàdì mi kí n dírẹ́sì bẹ́ẹ̀ wọ́n ní kí n wọ̀ lo small cake mi wèrè aṣọ kí le tó báyìí aṣọ orówó wàhálà ìbò ṣe wojú olówó tó aṣọ funfun náà ni àbẹ́ rí olówó gan kó kúkú àìsàn lọ́mọdé aṣọ ibò wà rà gan àwọn èèyàn ni wọ́n lọ jíwú ní nàìjíríà recession má lọ bá aṣọ tó wọ́n kàn sí olówó ẹ̀kẹ́rẹ́ àwọn kan tí ó yọ lọ́bẹ̀ lóru wọ́n sì lọ tú aṣọ wọ́n sì lọ tà wọ́n tó bókù yín lẹ̀ ń wò bó ṣe wo olówó tó aṣọ tẹ́lu náà ni funfun náà yàtọ̀ bẹ̀ ni pé táwọn kan bá ronú three hundred ọ̀pá wọ́n lè bá wàrà oní one two kéde ọ̀pá funfun náà ni inú ẹ̀ náà wọ́n yí wa sí tọ́ba tiẹ̀ wá ronú one million ọ̀pá fún ọ̀gẹ́ inú ìyẹ̀pẹ̀ kan náà láàjọ sùn bí wọn ò sí ọ̀gẹ́ ni wọ́n bá gbé ọ sí bọ̀ ọba jẹrà inú ìyẹ̀pẹ̀ náà ló ṣe gbélé o ìlọ́wọ̀ lọ àwọn òbítán máa ń sọ òkú wọn máa ń sọ they will burn their corpses tọ́ba ti á sọ àwọn òkú wọn ò fẹ́ kókù yẹn kọ́ má bàa máa sàárè rẹ̀ àwọn èèyàn ya wèrè láyé wọ́n bá da irú sókè wọ́n bá pariwo inú wọn dùn wàhálà àti lálátòrókè bó wọn ní bọ̀ ẹ̀sùn ẹgbẹ́ bo Islam ní apọ́n òkúlé ẹ̀yìn wàá sọ òkú yín olórí gbogbo mọ̀ ní o eérú òkú yín ní bọ̀ yín lọ. mi ní wá fi kan wà mí ní àánú kòrèjò kan tààrọ̀ táàmì ìkọ́. ọlọ́ni àbí ọ̀wáyé yìí ni ẹ̀yin ọba mí ní ha. inú ilẹ̀ yìí ilẹ̀ ilẹ̀ ilẹ̀ yìí ilẹ̀ yìí ibẹ̀ láti dá yín wà fi àánú ìlú kan nígbà tẹ́ ẹ bá kú tán ẹni tí wọ́n pò mọ́lẹ̀ lọ́nà àpọ́nlé nínú yín bí àwa mùsùlùmí inú ilẹ̀ lẹ́ ń lọ ẹni tí wọ́n sun <laughs> táwọn ẹ̀dẹ̀dẹ̀rẹ̀ dé rú ẹ̀ sí òkè ibola tẹ́gùn ó gbèrú ẹ̀ lọ inú ilẹ̀ ni eléyìí tẹ́ rò wípé kẹ́ ẹ fi ẹ lọ sínú omi ni bí ìgbà táwọn kan kú fọ́ọ̀rọ̀ gí bìbí ọdún mẹ́rin márùn sẹ́yìn tani sọ pé òkú ti kú bí odò odò náà ni wọ́n máa ń ṣe é olórí àwọn èèyàn ṣe yẹ lẹ́bọ àwọn yẹ kí wọ́n ta kẹ̀bọ àwọn náà tó àṣà Yorùbá nù wọ́n èé sin fa àjàkálẹ̀ kú tẹ́lẹ̀ ìgbà wo kú ò lè kí lábùrọ̀ máa sìnkú sí etí odò sí etí odò jẹ́ mọ́kànbáràtù ní mùsùlùmí wọn ò ní ẹ̀fẹ̀ kan sìnkú lé tẹ́lẹ̀ orí ibú yorùbá lọ́fà kẹ́ ẹ máa sìnkú lé irú bá ṣe kú bí odò ẹ sì fún àwọn tó jẹ́ mùsùlùmí nínú wọn ẹ lọ sí wọn bíi tẹ́ sọ́tá ṣé àkúfà náà tó máa ṣẹlẹ̀ sínú tẹ́ àkúfà tó ti ṣẹlẹ̀ nínú tẹ́ tẹ́lẹ̀ apè nǹkan ní tẹ́ ibi tá ń ṣe òkú sí ẹ̀tún alákùfà ọ̀sẹ̀ lẹ̀ bẹ́ẹ̀ alimoyi kọ́lọ̀ kọ́lọ̀ àmì èmi àti yín lójú ó dẹ̀ ṣe dáadáa fún wa ẹ̀mí gíga ni ọba ní kílẹ̀ ògbé ẹni omi torí pọ́ńjọ rẹ̀ lójú látara kíni o àsọtọ́wọ̀ káwa náà ṣọ́ra káwọn máa lọ sọ gbéraga ọlọ́run tó ń sọ̀rọ̀ wa pé wàyí dínkù èṣù ara ń tọ́ sọ èṣù olórí burúkú òun náà arrogance ẹ̀mí èṣù ga ṣe rí gbogbo ẹni tọ́já sí pé tọ́ bá ti rí èèyàn ọ̀fẹ́ kọjá pé ń tàn ní kọ́kọ́ kí ọ ìwé kọ́kọ́ kí fura síra rẹ̀ rẹ̀ ga. anábì sọlọ́lá àdásánlá àtà tọ́lá làwọn ọmọ kéékèèké anábì ní kọ́ máa kí wọn anábì ó tójú ọ́ sáwọn sáwọn tó bá tó pọ̀ báyìí ẹ lọ kàtàn ẹ̀mí anábì ọ̀gá rárá ẹ̀mí ẹ̀ lọ lẹ gidi ọ̀rá àwọn ọmọ kéékèèké sálámà sí wọn ọ̀rẹ́ ni tó jù ọ lọ sálámà sí ọ̀rẹ́ ni tó jù lọ sálámà sí jama ṣùgbẹ́sù ẹ̀mí ẹ̀ ga tẹ́ ẹ bá tó wá rẹ́ nìkan tó fẹ́ máa proof pé à tálẹ̀ sọ àfa àlàbájá wà lẹ́yìn mílíọ̀nù rẹ̀ nígbà tí wà nílé kí ó gbó sínú ọ̀rẹ́ náà làkàṣe gbègbè ìwò mélòó eléyìí ọmọ ọmọ nǹkan táwa tẹ́ bá tẹ́ ẹ ọmọ ìyẹ́sù yóò parẹ́ ọlọ́ni wàyí tí kún náà lílì màláyíká tì nígbà táwọn ọlọ́run ọba táàsọ bá wọn màlẹ́kà àwọn bá àfin àwọn ọlọ́run kí ni táàsọ fún wọn ó síjú dùlẹ̀ àdàmọ́yá ẹgbọ̀gá lọ́gà ẹgbà ádámọ̀ lọ́gà ìforíbalẹ̀ fún fàṣájàdó ìlà ìbẹ̀rẹ̀ gbogbo wọn bá foríbalẹ̀ àfẹ́sùn àbá àfa ọkọ̀jálẹ̀ wàstẹ́kbára o ṣe gidi mẹ́ka yìí ó ṣe mọ́tòmọ́tò ọjọ́ rẹ̀ lójú wàkàna ṣe láàrin àwọn àfáà máa ń ṣe ìṣára síbẹ̀ gan ìjàmbá ẹ̀jẹ̀ agbárin yé kọjá wá sí bèbè tí mo sọ̀rọ̀ àtẹ̀yìn tẹ̀ ń gbomi ká lọ bá ẹ̀mí ìwájà kẹ́mi ga ṣe rí tẹ̀mí èèyàn bá ga téèyàn bá máa ń lójú ó súnmọ́ abẹ́gbà bẹ́ẹ̀ ṣe àkókò bá ẹnìkan láyé ànábì sallallahu alaihi wasallam ó kó bá ẹnìkan tọ́já sí wípé nígbà tó gba Islam ó ti wá rò pé wọ́n ohun ilé spẹ́ṣíálì irú bó ṣe wà ní kúfúrú ọ̀wá rírú ó sì ní kó òun Buhari tí ìbálòpọ̀ níbi tí kírun ní aṣọ Buhari sẹ́yìn báwọn ti bẹ́lẹ̀ ayé àfà tó ọba fẹsẹ̀ kò wọ́n ẹsẹ̀ ni ó sì máa gbà torí ẹgbẹ́ wọn ta ọmọ ẹlẹ́sẹ̀ ní abẹ́rẹ́ ṣe fẹsẹ̀ ká ẹsẹ̀ pírẹsidẹ́ǹtì tí buhari bá wá ká lájọ kí bá lọ ní àtijọ́ kí wọn àjọ fẹsẹ̀ kó ra wọn ṣèbáwọn lọ́gbọ́n wá wá nàìjíríà láwọn tó mọ kí ó tẹ́gbẹ́ àwọn tó lọ́n fi mẹ́sẹ̀gì òní yẹn adẹ́fẹsẹ̀ kóra wa àjọ ń bọ̀wọ́ àjọ ń lórí àti wàmí kan ti bá wà bẹ́ẹ̀ ìgbìyànjú kí n tiẹ̀ kírun lẹ́gbẹ̀ẹ́ lẹ́gbẹ̀ẹ́ security ọ̀gẹ̀dẹ̀ fẹ́ jẹ́ yòówù wọn ni wọn lóyè àtẹ̀yẹ̀ lọ́rùn bàbá àfa àbùkù arábò lélẹ̀ tí n bá lọ́pọ̀túnìtì ìfẹsẹ̀ kó Buhari lẹ́sẹ̀ tí n bá lọ́pọ̀túnìtì máa bọ̀ Buhari lọ́wọ́ ààrẹ pírẹsidẹ́ǹtì wa tí n bá tó lọ́pọ̀túnìtì máa dì má ìdí jẹ́ Islam nìyẹn so kò sí preferential trend hàn tá a bá wá dá sọ̀rọ̀ ọ̀kì kán lé mi padà ẹ̀ gbọ́ mi yé ààrẹ ló níbẹ̀ o so ti yé bá ní ìsìn tádé bá sì ń bọ̀ wá sókùn jẹ́ ànàbí pẹ́sidẹ́ǹtì ọmọ wọlé àní <laughs> àfa àwọn barricade ẹni wọ́n gẹ́ wọ́n kọ̀ àtòrí ẹ̀yìn bẹ́ẹ̀ sì wọ́n ti jù ọ́ dànù ààrẹ ọba lórí gbogbo nǹkan ni kí la bẹ́ẹ̀ lò bẹ́ẹ̀ ní gbé nínú Islam oṣù gbọ́dọ̀ sọ̀ra èṣù ẹ̀mí rẹ̀ tó ga lọ́sọ̀ ní kẹfẹ́ ni ẹni yẹn náà ta ló ní kẹfẹ́ láyà nàbí àsálà ni ẹ sọ ti yé ní ìsìn ó rò pé irú kúfù tóun ti ń bọ̀ irú ẹ̀ ní Islam ó dẹ̀ padà mú kú sí ìgbóná jẹ́ pé ká máa kó wọn lé spẹ́ṣíálì yẹ mọ́dún èèyàn táwa jẹ́ ni bí wọ́n lè di kèfèrí ọlọ́run làwọn bẹ́ẹ̀. almuhim àfààní famani stekbara alalahaki kàmá fàálà ibilis Baba mustapha murad ọlọ́run bá ní sanwó lẹ́sàn-án rẹ̀ wọ́n lẹ́ni tó bá ṣe gídímákàì tó gbẹ́rù gbọ́n rí tọ́jọ́ rẹ̀ lójú lórí òdodo gẹ́gẹ́ bí èṣù gẹ́gẹ́ bó ṣe ṣe kí ni tí ó ṣẹlẹ̀ sírú wọn àáfàá ní lámúyá ń fa àwú ìmánu ìmọ̀nì rẹ̀ ò ní sàǹfààní kankan fún sẹ́wọ̀n kí ní ìsìn èèyàn rí òdodo ọwọ́ à ń takò òdodo òdodo rẹ̀ forí balẹ̀ sẹ́wọ̀n kí orí èṣù gan olórí gbogbo ni ìwọ tó ń gbóhùn ọlọ́run ọlọ́run ló fún rẹ̀ gángan sẹ́wọ̀n káwa ní ìsìn àwa ń ka Kùránì à ń ka súnà ìwọ gbóhùn ọlọ́run kẹtọ́ dá sẹ́mà àtìlẹ̀ sẹ́ẹ̀rígbà míì tí bá ń bẹ lọ́wọ́ èèyàn èèyàn ṣe kí ni o èèyàn mọ iye bí téèyàn bá ń ná ìyàwó sóyà bí òye lè ṣe alimoyin olórí burúkú lè sùn o ọlọ́run wọ́n ṣe sùn lọ́rẹ̀ tí a wọ ọ̀tá wa ni oṣù kájọ máa sọ tàtà ikú wàhánì nàbí sallallahu alaihi wasallam ànábì náà wá ń ṣàlàyé fún wa nípa pé kí ni jẹ́ arrogance ṣe rádìí sì sọ wí Muslim tá a kà lẹ́ẹ̀kan yẹn ìyókù rẹ̀ gan lélẹ́yìí torí pé nígbà lẹ́ni tí ọkàn rẹ̀ bá ga kò ní wà ní jẹ́nà kámọ̀bà wà lọ tí ṣe ọkàn gíga kámọ̀ sọ́kàn gíga anábì ni ti jẹ́ arrogance òun náà ni bátọ́rù làhák nínú rìwáyà mi sáfáwù làhák nírú wàgọ́mùsù wàgọ́mùtù méjèèjì náà tó ti yé àṣẹ ti ń jẹ́ arrogancy ẹ̀mí gíga ọkàn gíga gààrù ìjọra ẹni lójú òun náà ni kéèyàn rí òdodo ńlẹ̀ kọ́ wa máa fọwọ́ bòdodo kọ́ máa tako òdodo kọ́ máa gọ òdodo pé òdodo ò níbẹ̀ kó tó wá máa fojú kéré àwọn èèyàn ètí ń jọ́ kàgìgà nìyẹn torí pé sàbẹ̀ yẹn béèrè pé èrè òjíṣẹ́ ọlọ́run ọkùnrin kan ó fẹ ká sọ rẹ̀ ó máa má ó fẹ kí bàtà rẹ̀ kó pọ́líṣì bàtà ẹ̀ kó kó kó ṣáìn gidi káàfọ̀ lọ sòkòtò ẹ̀kọ́ yọ gators kẹ́lẹ́ ọlọ jáàbù kí jáàbù rẹ̀ ọmọ dán gidi ṣé ti ń jẹ̀mí gíga nu ànábì ní rárá torí pé iná lọ àjẹmí ló yọ̀hí bùl jàmálà ọlọ́run fúnra rẹ̀ ní ọba tó rẹwà ni. ó sì si kéèyàn máa dọ̀tí tó má tónítóní ọlọ́run bá náà fẹ́ anábì wa ní ti ń jọkàn fìgà òun ni kárí òdodo ńlẹ̀ ká fẹ́ gbà á kárí ká máa fi ọwọ́ bo òdodo kárí òdodo ńlẹ̀ ká tako òdodo anábì ní ti ń jọkàn fìgà nìyẹn wàgọ́nù tù náà ká máa wá fojú kéré kárí gbogbo èèyàn sí wípé wọn ò jámọ̀ nǹkan kan bóyá nítorí nǹkan kan ti ń bẹ lọ́dọ̀ tiwa ànábì ní ẹ̀sìn ìjọkàn nígbà nìyẹn mo dẹ̀ ti sọ níjọ́ òní àwọn tí máa ń jẹ́ kéèyàn máa bójú kéré àwọn èèyàn nínú kéèyàn lówó lọ́wọ́ nínú kéèyàn nímọ̀ nínú kéèyàn nípò àbí kọ́ lẹ́wà àwọn nǹkan mẹ́rin táwọn àáfàá identify nìyẹn àwọn nǹkan yòókù kó sábẹ́ rẹ̀ ni èyíkéyìí tó lọ bá fáwa olówó ọlọ́lá onípò onímọ̀ ọlẹ́wà ó tún lẹ́wà lọ́wọ́ mọ́jọ rẹ̀ lójú àbá. wàkọ́lá tààlà ọlọ́run ọba tó wá ń sọ ní súrọ́tù lukuman nígbà tí lukumanu lahakim tó ń ṣe wáàsí fáwọn ọmọ rẹ̀ ó wá ń sọ fún wọn nípa pé inna Allaha la yuhibbu kulla mukhtalin fakhur. ẹ̀rí dájúdájú ọlọ́run ọba gbogbo àwọn tí màá ń gbogbo àwọn onímọ́tómọ́tó gbogbo àwọn onígáàrù gbogbo àwọn ọlọ́kàn gíga ọlọ́run ọba onífẹ̀ẹ́ wọn àwọn oníyanran ọlọ́run onífẹ̀ẹ́ wọn. anábìwá muhammad sallallahu alayhi wa sallam nínú hadithi kudusi torí tẹ́ ẹ bá ti lè rí hadithi kan tó lọ pé kọ́lá Allahu ta'ala àbí yaqulu Allahu ta'ala. Anabi, ń gba ọ̀rọ̀ ọlọ́run sọ nìyẹn àdìsí ọlọ́run ni ṣùgbọ́n kì í sara alukur'an ilé ìjà sí pàdé ìsì kúdú sí kò sí hukumu kur'an fún fi kí o. kódà àwọn àfáà ní dọ̀yìfọ̀ a máa wà níbẹ̀ bí dọ̀yìfọ̀ ṣe máa wà nínú lọ́lọ́wọ́ bó sọ tó bá di lọ́rùn fàmánà záàní za a fi ìtùrú fi náà ọlọ́mọ wa bẹ̀. anábì lọ́lọ́ ọba ọmọ wa sọ lọ́run àlàáfọ́mà mọ́tòmọ́tò mọ́tòbi ẹni ńlá ni mí à ẹ̀ rí aṣọ àwọ̀tẹ́lẹ̀ mi ọlọ́mi wàlẹ̀ kíbúrì yá gidimákàì ìjọra ẹni lójú gàwé ni mo tó bẹ̀ nìkan ló ní aṣọ bí mi ọlọ́mọ ń wọ̀ sókè ni. fàmánà sáà ní fi ìmọ̀ ẹni tó bá fẹ́ máa bá mi lọ́kìtì bíi léjèèjì ẹ bá fẹ́ sọ pé òun tóbi òun lòun ni mo tó mo tó irú ìdáwọ̀ olóṣèlú kan ṣe ìtọ́jọ́ mọ́tò ọlọ́run wọ́n fẹ́ máa bọ́ lọ lọ́kìtì gbé ẹ̀ ẹ lówó lọ́tọ́ yẹ kẹ́ ẹ fi sanwó àwọn òṣìṣẹ́ ẹ̀ẹ́dẹ̀ sanwó wọn ẹ ń sọ pé torí wípé àwọn akánú wọn sẹ̀ ni a sọ́wọ́ bàbá ńlá ní ẹ fi sanwó àwọn òṣìṣẹ́ ẹ̀ ṣe wá lóore kankan ẹni tá a lè sọ kó ṣe wá lóore nínú yín lẹni tó bá tó mú nínú sálárì rẹ̀ ẹni tó bá mú nínú pásánà mọ̀nì rẹ̀ tó wàá ná fóònù ẹ̀ náwó ara yín fóònù ẹ̀ tó ń kówó òlù jẹ ẹ wá ń jọra yín lójú ẹ wàá ṣe pọ́jẹ́ẹ̀tì kan ẹ máa wá fi rédíò ẹ máa fi dà wá ìtọ́ yẹ kẹ́ ẹ ṣe ẹ fún ṣe ìwọ̀nba díẹ̀ tẹ́ bá wá ṣe ń bẹ̀ ẹ̀ tó máa dà yín láàmú ẹ fẹ́ máa bọ́ lọ́ọ́ lọ́kìtì ẹni tí ọ̀yẹ́ kẹ́ ẹ fìyà jẹ torí pọ́jọ́ opponent party ẹ̀ ń fìyà jẹ ẹni tí ọ̀yẹ́ kẹ́ ẹ wólẹ̀ torí opponent yìí ni ẹ wólẹ̀ ẹ wólẹ̀ pẹ̀tró rẹ̀ ẹ fẹ́ wólẹ̀ iṣẹ́ rẹ̀ ẹ tó fẹ́ wólẹ̀ ìjọsìn rẹ̀ ọlọ́wọ́ bọ́ dà ẹ fẹ́ máa bọ́ọ̀lù ọmọ ọba lọ́kìtì pé aṣọ rẹ̀ mọ́tòmọ́tò èmi ni mo tóbi àbí táwọn ọba míì máa ṣe àwọn ọba àlù tí wọ́n gbàyàwó oníyàwó wọ́n gbà ń tọ́ ilẹ̀ onílẹ̀ ẹ fẹ́ sọ pé ọba ba lórí gbogbo nǹkan ó tún ba lórí jahannama náà alaadọ́mọ́tù ìzárí wàlíkíbúrì yahoo rìdáyì fàmánà záàní fi ìmọ̀ alùkọ́ìtù fi nárì anábì lọ́lọ́wọ́ bó mọ̀ wá sọ lọ́rùn pé ẹ bá fẹ́ bá mi lọ́kìtì pì ẹ bá fẹ́ máa lo àwọn mọ́tòmọ́tò yẹn tọ́jẹ́ pé mi ọlọ́run ni mo ní màá jù sínú náà ni tọ́lọ́ bá wá jù yín nù náà ẹ tó wá máa lagídí ẹ̀jẹ̀ ní nǹkan ìní àfà ẹ̀jẹ̀ ń tù nígbòwó àwọn màlẹ́kà àwọn gèláàdó ń ṣì dáadó láyà àsónà lọ àmọ́ àmọ́rọ̀ òun wàyẹ̀ fún àlò àmọ́ ìmọ̀rò òun. káàlọ́ làwa o ìmáàmù mùsùlùmí wọn lọ́gbà bí ìfìyẹn wa. àfà tó bá wá rí bẹ́ẹ̀ nínú rìwáyà hadithi mi wọ́n ní nípa nàbì sallallahu alaihi ó ní ìtàsọ̀mọ́t àlìjánátù wà náírù ìlàrọ̀ bíyì mọ́ àlìjánà àti iná wọ́n wọ́n bára wọn jà wọ́n bá kẹ́jọ́ lọ ọ̀dọ̀ ọlọ́run dáàbì ni èyí náà bá ní gbọ́ nígbà tẹ́lifà tàbí ló bá ń jà èyí bá ní gbọ́ o ṣùgbọ́n wọ́n mọ̀ pọ́ lọ́run ọba náà lọ́ba tọ́ dá wọn ìlàsẹ̀ ń sọ pé àlìjánà nínú àkídà àwọn àfa alùsùnátì wàlìjàmáà òun náà ni pé annalijanata wànárọ̀ màlúkọ̀tánì látẹ́fúnìyáni abàdá nínú àkídà tó yẹ kó wà lẹ́mìí èmi àti yín gẹ́gẹ́ bí mùsùlùmí òdodo ni pé àlìjánà ẹ̀dá ọlọ́run ni ọlọ́run ló dá àlìjánà iná ọlọ́run ló ẹ̀dá ọlọ́run làwọn méjèèjì they are creatures of Allah méjèèjì ò sì ní àwọn tó bá wà lìjẹ́ náà wọn ò tó jáde ń bẹ̀ mọ́ ṣùgbọ́n àwọn tó bá wọná ọlọ́run mọ̀já wo tiẹ̀ gbóòórùn náà débi bá wọná àwọn tó wọná ọ̀rọ̀ tí wọ́n pín sí méjì àwọn kan padà jáde látara pé ẹ̀ṣẹ̀ bí ìgbà tán lọ sáàfù ẹ̀wọ̀n ọlọ́run bá ní pé tó ìwọ aburútọ̀ máa ń ṣeré èyí ṣẹlẹ́bọ̀ ṣùgbọ́n ò má ṣe sí náà lọ lójọ́ kan nínú náà wàyí náà yà òmànì àyìndà rọ́bì kàkà àlùfẹ́ sánà tẹ̀yìn mímọ́ ọjọ́ kan ọlọ́run one thousand years ilé ayé ni ọlọ́run kan nù nẹ́ẹ̀dẹ́ nípa kan a wàláì iná tí ò ṣe é mú mára kẹ́nìkan òun lolóògùn alágbò ká dá afágbóná dẹ̀rọ̀ rẹ̀ àgbóná dẹ̀rọ̀ ni kí ah tọ́ba wa diwájú ọlọ́run yẹ wọ́n lálẹ́ ìjánà àti náà wọ́n wá kẹjọ lọ́dọ̀ ọlọ́run ọba tó rán gbà pọ́ lọ́n lọ́dà wọn torí pálí ìjánà àti náà ẹ̀dá ọlọ́run ni wọ́n wọn à ní tán láéláé nígbà táwọn ọmọ àlìjánà takọ wọ̀ná ọmọ àlìjánà gan ni wọ́n iná kọ́ gbà wọ́n wò nígbà tán bá sá punishment wọn tán wá wá dá wọn padà sálìjánà ọlọ́run àní kò lù ú dáná ẹ̀yin tẹ́ wàá nù ná ẹnì kankan ò tún jáde mẹ́nu yín wọ́n ní yé orí àwọn burú o tàwọn ti dá <laughs> wọ́n bá bẹ̀rẹ̀ kó gidi ọlọ́run ẹ̀jẹ̀ àwọn rárá torí pé tọ́ba ti ẹ̀kọ́ ní pẹ́sẹ́ àgbẹ̀ tẹ́lẹ̀wọ̀n bá pọ̀ tọ́ni pé àwọn jẹ́ one million bí wàhálà ẹnì kan kú òun wa àwọn bí o tó máa dáhùn tó lò pé ọlọ́run pé àwọn tẹ̀lé mi náà kú òjọ́ kan wọ́n gbé tó gbogbo àwọn tí a fẹ́ mú kúrò lẹ́wọ̀n àti ẹ̀yin yòókù ẹ kù sẹ́wọ̀n ní oyè orí òun burú <laughs> oyè òun mọ́tò lọ́rùn bàbá òun kò lọ wá. afa ọlọ́run mẹ́jẹ̀ àwọn ọ̀nà aláǹtí wa o wà láì àwọn ọmọ ẹ̀ná orí ibú wọn máa pọ̀ sí ni bí oríire àwọn ọmọ àlùjẹ́ náà ṣe máa pọ̀ sí láti ní ká iṣẹ́ àlùjẹ́ náà gbogbo wọn tó máa ń lọlé olóògùn wà láì tọ́ fẹ́rẹ́ bá ti jẹ́ pẹ́lẹ́ bọ ni ọ̀rọ̀ tiẹ̀ kọjá apọ̀wọ̀ náà jáde ọ̀rà náà náà ni o gbogbo tó lè bẹ̀ síwájú ẹjẹ́ àti sẹ́rí téèyàn bá tiẹ̀ ń sẹ́ náà díẹ̀ díẹ̀ bóyá òun parọ́ bóyá òun ta tẹ́tẹ́ bóyá òun ṣèṣìn eléyìí ṣe ṣírùkù ẹnu kọ́ lọ lóbi ìjọ méjì nù náà ní two thousand years ẹnu kọ́ lójọ́ mẹ́ta nù náà ní ṣùgbọ́n ọmọ ìjà wọ̀wọ̀ rárá ṣùgbọ́n wọ́n tó yẹ pé ṣírìkù ọmú mẹ́sìn ẹjọ́ ń ṣe ẹbọ ẹjọ́ ń ṣòro òbejì òun lọ òun lọ ṣe tẹ ìrìbọmi ìwọ náà ń pọfọ̀ wọ́n fọ ọ̀làdì àgbà kankan ọmọ apá ooru àwọn èèyàn mọ̀nìgà gbogbo àwọn eléyìí èèyàn ọ̀rà nù náà ni nígbà tán bá wá kó gbogbo àwọn ọmọ àlìjẹ́nà tí wọ́n kọ̀ wọ́n náà tí wọ́n bá wá kó wọn jáde tán wọ́n á ní kò rú dá gbogbo ẹ̀yin ọmọ náà ẹ ṣòfò lónìí ẹnìkankan ò tó jáde mọ́ nínú yín ẹsẹ̀ gbèrè nínú náà wọ́n jọ yorùbá ariwo ọba tó sọ yéé orí àwọn burú <laughs> irú kí lélẹ́yìí o <laughs> tòun bàjẹ́ ọlọ́mọ sì fi wá bẹ́ẹ̀ àlìjánà àti iná wọ́n bá kẹ́jọ́ lọ ọ̀dọ̀ ọlọ́run ọba kí náà ń sọ fàkọ́ láti lìjánà tù ya Rabbi àlìjánà ọba sọ pé wọ́n ọlọ́run ọba mi máàlì yẹ̀dìkúlù ní dùáfáù nas wàsókọ́tùwù ìwọ ọlọ́run kí ló dé àwọn ọ̀lẹ àwọn tí ò ní nǹkan kan lọ́wọ́ àwọn ẹni yẹpẹrẹ nú àwọn èèyàn àwọn náà ń wọnú mi wàkọ́lá ti náàrù iná náà ọba máa sọ pé wọ́n ọlọ́run ọba àbọ̀ wárí nǹkan ni òfèrè tó gbèlèjà bàrí náà wàlímọ́tàkà bìrí náà wọ́n gbọ́ láfàwà pẹ̀lú pé àwọn tyrants àwọn afipámúni àwọn ajẹgàba lórí ẹni tó ti yé gbogbo àwọn tí ń jẹgàba lórí wa yìí náà nínú ìlú yìí kán máa pìpì ara wọn lẹ̀ dínà ó ti wà nínú àdìsí iná gangan ni wọ́n fi ni wọ́n fi hàn dọ́là fún wàlímọ́tàkà bìrì náà gbogbo àwọn onímọ́tómọ́tó àwọn ẹlẹ́mìí gíga wọ́n bá tó káwọn náà lọ mú un ọlọ́run làwa o wàkọ́ọ̀là tààlà ọlọ́run ọba àdìsí tá a kà tán yìí á rí tí a bá lọ wo sọ̀rọ̀ Bukhari àti Muslim àwọn àfa aládìí tí wọ́n tó fẹsẹ̀ nílẹ̀ ní ọlọ́run ọba wá sọ pé tìlíkà dárò láàkérò نجعلها للذين لا يريدون علوا في الأرض ولا فسادا ẹ̀rí àlìjánná ilé ìkẹ́ ilé ìkànnì ilé àánú yẹn àwọn wo la pálẹ́sẹ̀ ẹlẹ́fọ̀ àwọn wo ni yóò wọ̀ bẹ́ẹ̀ àsáwọn tọ́já sí pé láàyò rí dùnà ló wà ń fè láàrúbẹ̀ wà láàfàṣàdà àwọn tí wọ́n yìí máa ń ṣe mọ́tòmọ́tò àwọn tí wọ́n èé jọra wọn lójú àwọn tẹ́mi wọn ọ̀gá àtàwọn tí wọ́n èé balẹ̀ ọlọ́run ọba jẹ́ àwọn ni wọ́n wọ àlìjánà yẹn bóyá ká dúró níbẹ̀ yẹn lónìí pẹ̀lú yọ̀ǹda ọlọ́run torí àsìkò tí ó ti lọ ọ̀rọ̀ kíbrù yẹn náà la sì wá ọ̀rọ̀ mótómótó ọ̀rọ̀ ẹ̀mí gíga nígbà tó bá di ọjọ́ mẹ́jọ bíi nílá ìtàhálà a tẹ̀síwájú abẹ́lọ́ gbogbo àwọn muharramati ọlọ́run jẹ́ ká lè kúrò níbẹ̀ subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al mursalin